mòdémòdé báyìí ní tìwé àdé o mọ̀bọ̀mọ̀bọ̀ ń tẹ̀bọ̀ yìí ẹ̀mú kan ò ní mú ọjọ́ kọjọ́ mọ̀yọ ìdìdì ò ní do ọ̀rùn kan mọ́ràn ǹjẹ́ gbogbo ẹ̀yìn ọ̀ká tó fi wájú ṣòro ìbà àwọn àkekèé tọ́fẹ̀yìn ṣe tiẹ̀ ìbà mi dọ̀wọ́ ọgbá méje àkọ́kọ́ tó ṣòó wájú o ìbà méje kejì tó ṣòó ẹ̀yìn kọ́kọ́rọ́ ọdẹ pìlẹ̀kùn àṣẹlà mú pé kọ́kọ́rọ́ ọdẹ ọjọ́ kìíní olúwo lónìí ó fún apènà apènà fún ẹlẹ́mọ̀ṣọ́ ah kọ́kọ́rọ́ ẹni tá à ń wí ọ̀nà mẹ́rìndínlógún ló pín sí o mẹ́jọ àkọ́kọ́ ń bẹ láyé mẹ́jọ ẹ̀kejì ń bẹ lájùlé ọ̀run ìbá gbogbo ẹ̀yin ládéládé o ìbá gbogbo lóyè lóyè ìbá gbogbo ẹ̀yin àgbààgbà tí ìfodó òbílẹ̀ jẹun ẹtí lọ́mọdé òní bá pèlè ìyá rẹ̀ wọ́n pé ń ṣe lọ́sàṣọ́rò àsùnmọ́ adé ẹ̀yọ́ yín rèé o ẹ̀ ẹ kú ọjọ́ méjì jọ́ mẹ́ta mo kí yín mọ̀ kó àwòṣe o mo kí yín ń dòrò mi àwòṣe mo kẹ́yìn àgbààgbà tí fúdó òbílẹ̀ jẹun <laughs> ètò yín ètò wa tá a jọjọ pè ní ìrírí ayé Aláròyé ńlọ́kalẹ̀ gbà sójú ìwòran yín dédé àkókò yìí ojú tẹ̀rẹ̀ fi ń wò mí ò ní fọ́ etí tẹ̀rẹ̀ fi ń gbọ́ mi náà kò ní í di <laughs> mẹ́wàá ń ṣẹlẹ̀ ń dúníyà o lẹ́yìn tó ṣe wípé ọmọ kú lóko ìyá ọ̀gbọ̀n lé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní ìṣẹ̀lẹ̀ lábẹ́ ọ̀run gẹ́gẹ́ bí òwe Yorùbá kan tó sọ wípé àìbáwọn délé àárọ̀ kò jẹ́ àmọ̀ pé dààmú ń ṣẹlẹ̀ lágbẹ̀dẹ torí pé ojoojúmọ́ wọn ń fìrín lórí ń bẹ̀. <laughs> Ah, ẹ̀gbọ́n náà ebo láyé yìí ń lọ gan pàtó ebo là ń bá ilé ayé yìí rèé tó ṣe wípé ayé wa ń polúkú mùsùn gbogbo gbà ṣé ká sọ wípé Elédùmarè ní ń bínú ni àbáyé yìí ti yí padà ó ti yí padà kó ń tàná <laughs> ah, èyí tá a tún fẹ́ jọjọ gbé yẹ̀wò lónìí ọmọ pa gbogbo abiyamọ lẹ́kún gbogbo abiyamọ tí ń gbọ́ mi lónìí ẹ ní sọmọ nù ẹ ní fọwọ́ yín ẹ ní fi sọ ọmọ yín nù ẹ sì ní fọwọ́ yín sìnkú ọmọ. Ah gbogbo ọmọ nàìjíríà gbogbo ẹ̀yin yorùbá àtàtà gbogbo ẹ̀yin olólùfẹ́ ìrírí ayé aláròyé ẹ̀yà wá nǹkan fìdílé ká tún fi yìí ká tún fi ṣòdiwọ̀n ayé ara wa <laughs> ah, ẹ jẹ́ ń ṣe báyìí bí ìbéèrè ẹ̀gbọ́n náà ìdààmú wo ẹni ń bẹ̀ ń bi kọ́ ká máa kọ́ra ẹni lẹ̀ wàhálà wo ní bẹ́ẹ̀nbì kóbìyàn máa ṣíká ìjọ òótọ́ ni wípé obìnrin tó bá ṣíká tó bá fìlí ọkọ kàn án lẹ̀ ìjọ òótọ́ ni wípé wọ́n máa kábàámọ̀ ń gbẹ̀yìn méjì náà lọ̀rọ̀ bóyá kéèyàn kábàámọ̀ burúkú àbí kó kábàámọ̀ rere <laughs> ah, gbogbo ọmọ nàìjíríà ẹ̀jẹ̀ ń túnṣe báyìí ǹjẹ́ òótọ́ ni wípé wọ́n ń fo oògùn fẹ́bìnrin bí wọ́n bá wá fo oògùn fẹ́yàn tán bọ́ bá gbọ́ oògùn ìbá ká lójú ẹ̀ kí gangan ibo ní padà bọ̀ ọ́ sí. ọ̀dà náà mò ń bọ̀ ná ẹ̀jẹ̀ ń bọ̀ ná ẹ̀jẹ̀ á kọ́kọ́ débi ẹ̀jẹ̀ á dojú ọjà lọ́hùn-ún. ẹ̀wọ̀ arábìnrin tẹ̀ ń wò yìí ọmọ thirty three years péré ni ọ̀láìdé adékúnlé ọmọ bíbí ìlú gbóòrà màmá ló jẹ́ o àmọ́ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ń kọ́kọ́ ṣe báyìí ná gbogbo ọmọ nàìjíríà ẹ̀jẹ̀ ń ṣe báyìí arábìnrin tẹ̀ ń wò yìí ó ti kọ́kọ́ lọ́kọ kan tó fẹ́ bàbá kan àmọ́ ẹ̀gbọ́n náà ẹ̀jẹ̀ nǹkan kọ́kọ́ ṣe báyìí náà ẹ̀gbọ́n tó wí nípa bàbá tó kọ́kọ́ fẹ́ yìí. Ọláídé lórúkọ mi. Ọláídé kẹ́ni. Adékúnlé. Àwọn ọdún mélòó ni Thirty three years three. bẹ́ẹ̀ni ọdún ọdún ọdún ọdún nineteen eighty seven ni. sọ̀rọ̀ léwe. bẹ́ẹ̀ni. léwe wo lọ. mo lọ sí private school ní Ifọ̀ mo dẹ̀ lọ sí Sango high school. ọmọ bó gangan ní. igbó ọ̀rà ni. ṣé bẹ́ẹ̀ náà wọ́n bí ẹ wà. rárá. igbó ọ̀rà ní ìpínlẹ̀ ìlú mi bọ̀ eh, Ìgàndò ni bàbá mi wà ìyá mi sì tó rí lè ṣẹlẹ̀ ni pé mo máa ń gba owó microfinance Ifọ̀ ni mo ń gbé owó microfinance ni mo máa ń gbà mo ti bímọ mẹ́ta síbi kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo bímọ obìnrin obìnrin méjì ọkùnrin kan èèyàn kan ṣaláìsí so mi bàbá yẹn mo kó lọ́dún ẹ̀ àgbàlagbà ni mo ní torí pé arúgbó ni níjọ́ kan lójú ní kápó fògùn fẹ́ mi ni mo ṣáà kó lọ́dún ẹ̀ mo kó mo á lọ fẹ́ lòmíì ẹlòmíì tí mo wá fẹ́ yẹn òun lọ́mọ tí mò ń wá yìí tó sọ pé mo tà yìí ọmọ kan ni mo bí fún láyé lọ́run tí mo mọ̀ pé mo bí fún àwọn ọmọ tó kù wá lọ́dọ̀ àǹtí mi ìkọ́ wá lọ́dọ̀ àǹtí mi ìkọ́ wá lọ́dọ̀ ọkọ mi àárọ̀ <laughs> mo rò wípé ẹni tó bá dorí ahun yóò sunkún ẹ̀rù ọba àyàn nígbà tí ọmọ kéré báyìí tọmọ wà lọ́mọ nineteen years péré tó fìdí wípé bàbá kan bàbá bàbá kan ń gbalé fún un ọmọ tí ń gbé lọ́dọ̀ tí ń gbé lọ́dọ̀ girama bàbá yìí fi wá ń sùn tì í ó fi bímọ àkọ́kọ́ inú ilé tí bàbá yìí gbà fọmọ yìí àti girama rẹ̀ ó bímọ ẹlẹ́ẹ̀kejì ń bẹ́ẹ̀ ó sì tún bímọ ẹlẹ́ẹ̀kẹta kó tó wá di wípé oògùn tí bàbá yìí fi fẹ́ ọmọbìnrin yìí ó ká lójú ẹ̀ kíká tó ká lójú ẹ̀ yìí ọmọbìnrin yìí mọ̀ kúrò lọ́dọ̀ bàbá yìí o <laughs> nígbà tó kúrò lọ́dọ̀ bàbá yìí kí ló ṣẹlẹ̀ ń bẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ yìí ó panilẹ́kún o ó sì bani lọ́kàn jẹ́ púpọ̀ gbogbo ọmọ nàìjíríà kódà kò sí ẹni tó bẹ́ẹ̀ bá rọmọbìnrin yìí èèyàn ọba káàánú. No nítorí wípé ní kété tó kú lọ́dọ̀ bàbá yìí ọmọọmọ tún lọ lọ́kọ míì o ọfẹ́ ọmọkùnrin kan tí wọ́n ń pè Nureni Abdulrasaq Nureni Abdulrasaq tó fẹ́ yìí wọ́n mọ̀mọ́ jọjọ́ ń gbégbé lọ́kọ láya bí wọ́n ṣe ń gbégbé lọ́kọ láya láàrin ara wọn ọmọbìnrin yìí finú ṣoyún o òun finú ṣoyún ṣùgbọ́n ńgbà wà nú oyún yìí nǹkan ńlá kan ṣẹlẹ̀ gbogbo ọmọ Nàìjíríà ìgbà tí kò rírí ayé aláròyé ìbá àti sọ fún yín pé ikọ̀ rírí ayé aláròyé àní fi tọ́rọ́ lẹ kọ́bọ̀ lójú o bọ́ bá sì ṣe rí gan-an níṣàn ńláwá ó ṣe mọ́ wí tọ́ra wà mọ̀mọ́ ti dìràwé o a ti dìràwé ọmọ ṣìọ́ra ẹja ni wọ́n mú wọn èé múràwé kò sí ni a ti sọ fún yín pé bọ́ bá ṣe rí iná làásì máa sọ fún yín ní pàtó òun mú dá wa lójú wípé ìgbà tọmọbìnrin yìí lóyún tó lóyún nílé rà nílé inú rẹ̀ nì àìsàn kan ṣe o léyìí tó ṣe wípé àwádìí ẹ̀ lọ wádìí ẹ̀ bò àrí wípé bàbá tọmọbìnrin yìí fẹ́ ní lákọ̀ọ́kọ́ tọkọ̀ ọ́lẹ̀ yìí bàbá yìí lọ ta lọ́fà bẹ́yàn bá rí ara ọmọbìnrin tá à ń sọ̀rọ̀ yẹ tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí gbogbo ọmọ nàìjíríà ẹ̀rù ayé ọ̀bà yín àánú àbíàmọ́ ò ṣe yín o àmọ́ èyí tó wá lójú tó ṣe ní kàyéfì ẹ̀ la fi sọ pé ẹnìkan ń sunkún àìrí bí àwọn ọ̀pọ̀lọpọ̀ míì wọ́n sì ń sọmọ tiwọn lófò <laughs> ọ̀láìdé yìí ń gbé pẹ̀lú ọkọ rẹ̀ yóò wọ́n sì bí ọmọbìnrin kan fúnra wọn ọmọbìnrin tí wọ́n bí yìí ibẹ̀ gan là ń lọ ń pàtó lónìí torí ibi tá à ń lọ lónìí ò jìnnà ibi tá a yà lọ́pọ̀ lórí ọ̀rọ̀ ọmọbìnrin ẹyọ kan tó bí yìí fọ́kọ rẹ̀ yìí gangan là ń lọ lónìí ṣùgbọ́n mò ń bọ̀ ná gbogbo ọmọ nàìjíríà. tó mo wá ń gba owó yẹn lọ́dọ̀ ọkọ tí mo fẹ́ dé láti iye owó microfinance mo fi ń jẹun kò tọ́jú mi mi ò gbádùn ẹ̀ látàárọ̀ dálẹ́ rí bí kò máa lù mí lálùpọ̀ owó kù ni ìyà ló ń jẹ mí tí bá ṣe ara mi mi ò gbádùn ara mi mi ò rówó tweet ara mi mi ò rówó jẹun bí kí n máa gbowó microfinance kiri kó tún máa lù mí lálùdójúbolẹ̀ ni níjọ́ kan mo wá make up mind mi wá kò lé mo pààkì ẹrù mi mo wá lọ sọ́dọ̀ bàbá mi ní gàndò ìgàndò ni mo wá lọ níjọ yẹn tí mò ń kiri níjọ kejì mo bẹ̀rẹ̀ sí ní kiri dáàdì mi ní kí n má dúró pé kí n padà lọ sílé ọkọ mi mo ní ọkọ tí ò mọ̀yìn ọmọ kan náà mo bí fún kò mọ̀yìn kò lè sọ pé òun mọ bàbá tó bí mi lọ́mọ bí ìyàwó Sàrà torí mi tó ṣe ń lù mí nílùkulù ẹ tún ní kí n padà lọ sọ́dọ̀ ẹ mi ò lọ ẹdẹ wù mí síta fún ara yín máa kó lọ́dọ̀ yín ọ̀n dẹ wù mí síta ó ṣàn fìtì náà sí mi inú ilé mo fara mọ́. ṣe nígbà tí wọ́n fẹ́ kúrò ní ọ̀dọ̀ ọkọ yẹn lọ sí ìkọdù kó àwọn èrò dání. mo kọ́ àwọn ọ̀ṣọ́ mi díẹ̀ dání mo kọ́ àwọn ike tí màá tún fi kiri pure water mo gbé dání. pẹ̀lú ọmọ tí o bí. pẹ̀lú ọmọ yẹn mo gbé dání. ọmọ yẹn tọmọ ọdún mélòó. ọmọ ọdún kan àtòṣù méjì ló wà nígbà yẹn. ìgbà ó nìyẹn ṣẹlẹ̀ ìgbà ló kó yẹn. ìgbà tí mo kó lé yẹn inú oṣù yìí ni mo kó lé ní oṣù kejì ọdún yìí ni mo kò lé. February jẹ́ mo lọ sí Ìgàndò. mo lọ sí Ìgàndò. lọ́dọ̀ bàbá ẹ̀. bẹ́ẹ̀ ni mo dẹ̀ wá lọ sí bẹ̀bẹ̀ mo ti ń kiri mo kiri pure water sílẹ̀ mo dágbére fún un mo sọ fún un pé mo fẹ́ lọ máa ṣiṣẹ́ mo fẹ́ kó lọ́dọ̀ pé kí n lọ máa ṣiṣẹ́ kí n lè máa fi sanwó àwọn gbèsè tí mo jẹ mi ì sọ fún un pé torí inú náà tó ná mi àtọwọ́ gbèsè mo ṣe kú òde torí kò ní jẹ́ kí n lọ mo kàn sọ fún pé mo fẹ́ lọ máa ṣiṣẹ́ máa lè máa sẹ́ǹdì owó gbèsè ni mo ṣe lọ níjọ yẹn mo dẹ̀ dé ìgàndùn mo bẹ̀rẹ̀ sí ní ta ọjà mo ta mínírààsì àti pure water ni arákùnrin kan wá bá mi nínú hold up tí mo kó sínú mọ́tò pẹ̀lú ọmọlẹ́yìn gbé lọ́jọ́lọ́jọ́lọ́jọ́lọ́ nínú òun ó wá bá mi ó ń pèlé orúkọ ẹ̀ ní dámiláre ó ní kí ló dé kí ló ṣe mí tí mo fi ọ́sù báyìí pẹ̀lú ọmọ kékeré lẹ́yìn nínú oṣù kejì tí mo dọ́dọ̀ dádì mi yẹn náà níjọ́ tí mo kọ́kọ́ kiri first náà níjọ́ yẹn ó wá bá mi pé kí ló dé tí mo fi ń sọ́fà báyìí kí ló ṣẹlẹ̀ mo wá kọ́ láàyè mo ṣe fún mo níyà ń jẹ mí ẹni tí mo fẹ́ mi ò gbádùn ẹ̀ mo regret pé mo kó lọ́dọ̀ ọkọ àárọ̀ mi ìyà ló ń jẹ mí kò sí ọ̀kan kò sẹ́bí kò sàrà fún mi tó fẹ́ ẹ̀pù ọmọ ni mo dẹ̀ ti ń gbé kiri inú òun jọlọjọlọ kò sí ẹbí tó fẹ́ ẹ̀pù ọ̀dọ̀ bàbá mi ni mo wà ó wá ní nǹkan tó ṣẹlẹ̀ ní pé òun máa ẹ̀pù mi òun máa mú mi lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n òun kan ó máa ẹ̀pù mi ní pé kí gbé ọmọ ìkiri inú òun mọ̀ wípé ẹ̀gbọ́n mi yẹn màmá bá mi gba ọmọ yẹn dání. dámiláre ọmọ mọ̀mú láìdé lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n rẹ̀ ní general hospital nígbà àwọn débẹ̀ èyí ti rí kí ló ṣì ọ́ báyìí ọ̀láìdé mà kóró ah o wá lè máa gbé ọmọ rẹ yìí ó lè máa gbé kiri òrun àmọ́ bá ọ gbé ọmọ yìí sọ́dọ̀ láàárọ̀ tó o bá ti ń kiri tán lálẹ́ ọ padà máa wá gbé nǹkan rẹ wọ́n ṣe bẹ́ẹ̀ fúngbà díẹ̀ o àmọ́ ẹ gbọ́ látẹnu ọ̀láìdé fúnra ẹ̀ ṣáà accept nǹkan tó sọ mo lọlé ó kọ nọ́mbà fún mi mo lọlé ìgbà tó wá díjọ́ kejì mo tún rí e máa yẹn ó wá sọ fún mi pé nǹkan tó ṣẹlẹ̀ ni pé òun ti ṣàlàyé fún ẹ̀gbọ́n òun pé òun pàdé arábìnrin pọ̀ kó nídìí help ó dẹ̀ mú mi lọ sí general hospital láti pàdé ní ìgàndù níjọ́ yẹn wúmà yẹn mo rí wúmà yẹn wọ́n bá mi sọ̀rọ̀ wọ́n ní nǹkan tó ṣẹlẹ̀ nípa àwọn máa ń ràn àwọn èèyàn lọ́wọ́ orúkọ wúmà yẹn mi ò mọ orúkọ wọn bọ̀ Grace mo gbọ́ lẹ́nu Jámiláwé yẹn tó máa ń dárúkọ. ọ̀tọ̀ ni ṣé màmá àgbàlagbà ni àbí. wọn ò dàgbà jù bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe nọ́ọ̀sì nínú hospital ìgbọ́n wọn náà ti ṣe ọ sọ fún mi pé Dámiláre náà ti ṣiṣẹ́ ń bẹ̀ mi ò bóyá ń ṣiṣẹ́ ń bẹ̀ báyìí ó wá sọ fún mi pé àwọn máa help mi pé àwọn máa ń ṣàánú àwọn èèyàn tó bá nídìí help pé àwọn máa ràn mí lọ́wọ́ àwọn máa wá àtúnṣe sí ọ̀rọ̀ mi nígbà tí mo ṣàlàyé gbogbo nǹkan tí bó ṣe ìrìn àjò ayé mi ṣe rí fún wọn ó wá ní nǹkan tó ṣẹlẹ̀ pé kí n máa gbé ọmọ sílẹ̀ kí n má máa gbé kiri inú òòrùn kí n máa lọ máa kiri mo dẹ̀ gbé ọmọ yẹn lẹ̀ níjọ́ kejì tí mo wá síbẹ̀ mo gbé ọmọ mi lọ ọ gbé ọmọ mi wá fún nígbà tó ń ké ní gàndò pẹ̀lú oríṣiríṣi nǹkan lọ́rà fún ọmọ yẹn nígbà tó tí mo fẹ́ fún lọ́yàn mo dá padà síbi tó ti lọ nígbà tí mo dẹ̀ kiri ọjà tán mo lọ gbé ọmọ mi mo gbé lọlé bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ fún oṣù kan nígbà tó ṣàṣàdé díjọ kan lọ́ní kí n wá páwọn máa help mi ń pé ṣé mo ní account number àsìkò no cash ni pé ṣé mo ní account eh, number mo ní mo ní account number náà fẹ́ ta mí lọ́rẹ̀ ni àwọn fẹ́ ta mí lọ́rẹ̀ kí yé kiri mọ́ gbogbo wàhálà mi máa dópin mo dẹ̀ ní pé àwọn tún máa bá mi take care ọmọ mi pé kò ní jẹ́ ìyà mo dẹ̀ sọ pé inú mi dùn nítorí pé ìyà ti bá mi mulẹ̀ gidi gan mo wá accept nǹkan tó sọ wípé àwọn máa fún mi ní owó níjọ yẹn wá ní pé kí n lọ àkáǹtì wo ni mo ní mo ní wema bank ni mo ní pé àkáǹtì yìí ò tún sí lọ́wọ́ mi báyìí wípé ọwọ́ ọkọ mi ni àkáǹtì yẹn wà wọ́n wá sọ pé owó táwọn fẹ́ fún mi ó jù bẹ́ẹ̀ yẹn lọ wípé àwọn fẹ́ fún mi lówó kí n yé kiri mọ́ ni kí n máa gbàgbé ìyà tó jẹ mí wọ́n dẹ̀ sẹ́ndì three hundred thousand wọ́n dẹ̀ pò ní pos níbẹ̀ wọ́n sẹ́ndì owó sí mi wọ́n sẹ́ndì three hundred thousand kódà ó ṣòro àyè ìjọ yẹn fifty fifty thousand ni àkáǹtì mi ń gbà wọ́n sẹ́ndì three hundred thousand sákáǹtì tó wà lọ́wọ́ ọkọ mi wọ́n dẹ̀ sẹ́ndì owó sínú starbic àkáǹtì tó wà lọ́wọ́ mi àwọn náà lọ open account yẹn fún mi ní on the twenty eight lọ ní kí n lọ gba five thousand kí n lọ open àwọn lọ open starbic yẹn fún mi wọ́n ní kí n gba ma alẹ́ni tó ń kùnà ẹ̀. ó mà yẹn bẹ́ẹ̀ ni àwọn lọ fún mi lówó tí mo lọ fi open account Starbic yẹn níjọ́ yẹn five thousand on the twenty eight March. Hmm ẹ rí i pé bẹ́ẹ̀ wà ń ṣẹlẹ̀ ń dúníyà ilé ayé yìí ogun ni wọ́n bá ọ̀láìdé gbé ọmọ yìí ọjọ́ kìíní ọjọ́ kejì tí fi ń tó bí oṣù méjì yìí bọ̀ àṣé wọ́n ń fa ọmọbìnrin yìí lójúmọ́ra ni ẹ̀gbọ́n náà ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé gbogbo ọmọ nàìjíríà kí ni ká ti pè é kí ni ká ti wí. kankan mi kọ èmi mo ní ó wà lóyún ọwọ́ ẹ̀ mo gbàgbé ẹ̀ sílé so ọwọ́ ẹ̀ ló wà. kí ni kí ni o gbàgbé ẹ̀ sílé. atm ni. ok atm. ẹ ó wà mo wá ní kó bá mi tọ́jú ẹ̀ sọ̀wọ́ lé èmi mo ní so ọwọ́ ẹ̀ ló wà ní ìfọ̀ èmi mo ti lọ sí gàndù ìgàndù ni mo ti gba owó yẹn. lẹ́yìn yẹn ó tún wá. ó wá sẹ́ndì owó sínú àkáǹtì stabic yẹn eh, which is two hundred and seventy thousand lọ sẹ́ndì sí àkáǹtì yẹn kò wọ three hundred torí mo ti lọ ṣe àkáǹtì eh, àkáǹtì of eh, eh, statement mo ti lọ ṣe owó yẹn ò wọ three hundred thousand tó wà ní stabic yẹn so all day send owó yẹn sí mi ń jọ yẹn mo jókòó níwà ìpọ́n ti máa ń bá mi gbé ọmọ dání wọ́n ní pé àwọn fẹ́ lọ bá mi ó sì èsì pé sígbà tí a fi jókòó jókòó jókòó jókòó tí wọ́n bá mi discuss. ọmọ mi wà lọ́wọ́ mi mo gbé dání ni bẹ́ẹ̀ ni. ṣé o ṣì ń kiri pé ọ̀tá gbà yẹn náà. mo ṣì ń kiri orí ìkiri ni mo wà mo gbé báàfù dání. so o ń gbé ọmọ lẹ̀ tí o bá ti fẹ́ kí n lọ. bẹ́ẹ̀ ni mo máa ń gbé ọmọ dání fún wọn bọ́ ti sọ fún mi pé àwọn máa bá mi máa tẹ́kẹ́ ọmọ yẹn rí wọ́n máa ń bá mi gbà dání tí mo bá ń kiri lọ. so mo dẹ̀ rí pé bẹ́ẹ̀ ni àwọn méjì lọ wá níjọ yẹn àwọn àti mọ́mì yẹn lọ́jọ́ wá níjọ yẹn wọ́n dẹ̀ sọ fún mi pé kí n gbáwó kí n lọ fi jẹun mo ní mo ti gbọ́ máa jẹun wọ́n dẹ̀ lọ ra nǹkan fún ọmọ wọn ní mo rèbì níjọ yẹn níjọ yẹn tí on the thirty one náà gba ọmọ yẹn tó sẹ̀ǹdì owó sí mi ni mo rí pọ́ gbé ọmọ yẹn lọ pẹ̀lú máa kan wọ́n dẹ̀ sọ pé fẹ́ ràn mí lọ́wọ́ lọ sọ fún mi. on the thirty one yẹn níbo náà ti gbọmọ lọ́wọ́ yẹn on the thirty one yẹn jẹ́nẹ́wà yẹn ló ti gbọ́ lọ́wọ́ mọ́ lọ́wọ́ mi. ní àárọ̀ àbọ̀sán àbírọ̀lẹ̀. ìrọ̀lẹ́ lọ́gbà. òkè ìrọ̀lẹ́ lọ́gbà. bẹ́ẹ̀ni. níbo ni ìwọ ń lọ ṣé wọ́n fẹ́ gbà lọ ni àbí ó kàn. wọn náà wọn fẹ́ lọ ra nǹkan fún ni bó ṣe máa ń bọ́ ọmọ mi ṣeré nìyẹn mi nírètí mi mọ̀ pé wọ́n fẹ́ fi ìgbọ̀kan gbà kan lọ́wọ́ mi ni fún ara mi mo dẹ̀ nígbà tí mo rí pé gbẹ́ra mi ò ka mọ́ owó yẹn on the on the two on the one mo sun eh, ìyànà pàjá ṣúlẹ̀ mo rí i pé mi ò rí wọn mo padà sí general hospital yẹn london one níjọ́ tí ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀ mo sì ń yànnà pàjá o ìgbà tí mo rí i pé mo rí wọn london one yẹn mo ṣọ́ wọn mo pọ́n máa ń kọjá yànnà pàjá yẹn náà dáadáa mi ò mọ́lé wọn mi ìmọ̀nà wọn mi ìmọ̀lé wọn mi ìmọ̀nà wọn mo wá ọ̀ndì one yẹn mo ṣọ́ wọn títí mi ò rí wọn nígbà tó máa di ọ̀ndì two mo pe ọkọ mi mo ní nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣẹlẹ̀ o àwọn four one nine gba ọmọ ní ọwọ́ mi mo ní kò yé mi mọ́ mi ìṣẹ̀mọ̀kọ́ tó fi gba owó mọ́ lọ́wọ́ mi lóòótọ́ ìyà jẹ mí ìyà bá mi mulẹ̀ owó tí mo rí bóyá òun ló jẹ́ kí n gbàgbé pé wọ́n ti ń gbọ́mọ lọ ni o àbí ọkàn mi ò understand yí pé wọ́n ti gba ọmọ lọ́wọ́ mi o mo pọkọ mi bẹ́ẹ̀ ọkọ mi ní kí n máa bọ̀ ká lọ sí station oúnjẹ tí mọ̀ ó ní mi ò wá ó ní àwọn ọlọ́pàá máa yí mi mọ́ mi lọ́wọ́ ni owó tí mo gbà ọ máa sọ pé mo ta ọmọ ni ó ní kò lè rí bẹ́ẹ̀ ó ní kì í yọjú kò dẹ̀ sí kò tí mo fẹ́ ṣe kò sí agbára tí mo fẹ́ ṣe nígbà tó máa di mo sọ sí nígbà tó máa dàn di three mo tún wí pé mi ò rí ọmọ mi mi ò rí obìnrin yẹn fún ara mi mo pe ọkọ mi pé kó wá bá mi ní Ṣàngó. dami lọ́lá bọ̀dá tó mú obìnrin yẹn. mi ò rí òun náà. o mọ̀lé òun náà. bẹ́ẹ̀ ni mo wá pe mi ò mẹ́ni kọ́kọ́ mọ wọn mo wá pe ọkọ mi ní òdì tírì yẹn mo wá pè pé kó wá bá mi ní Ṣàngó mo wá pè pé kó wá bá mi ní Ṣàngó mi mọ̀kàn tí mo fẹ́ ṣe mọ́ mi ò dẹ̀ mọ́ bí tí mo fẹ́ gbà mọ́ bó ṣe wá bá mi ní Ṣàngó nìyẹn o fún ara mi mo gbé ẹsẹ̀ ara mi rìn wá bá ọkọ mi ìgbà tí mo dẹ̀ dọ́dọ̀ ọkọ mi mo nìkan tó ṣẹlẹ̀ ni pé àkáǹtì ọwọ́ yé tiẹ̀ mọ́wọ́ yín kan ọdún wà nílé mo ní lọ ṣẹ́ẹ̀kì three hundred thousand wà nílé mo náà wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló gba ọmọ lọ́wọ́ mo náà ti lọ ṣẹ́ẹ̀kì bóyá bẹ̀rẹ̀ sí ní pariwo lé mi lórí nìyẹn pé mo ta ọmọ ní ojoojú ní Ṣàngó mo bọ́kọ mi sí sí sí sí pa mi sílé má pa mi tàbí ò ta ọmọ mi tí bá ta ọmọ mi owó yẹn tó fi di twelve torí mo sílẹ̀ nìkan tó sọ pé mo fẹ́ gbé mi lọ ṣiṣẹ́ gan mo ní mi ò lè fọmọ mi sílẹ̀ mi ò lè tọ́mọ mi kí n dúró tiẹ̀ torí o nífẹ̀ẹ́ àwọn ọmọ ẹ ò lè fọwọ́ ọmọ ẹ ṣeré mi ò lè yọjú sí ẹ ṣàánú mi mi ò ta ọmọ mi ó ṣe gbé mi lọ ó yẹ ní pé kí n nìṣó station nìyẹn o bí mo dẹ̀ ṣe dé station Sango mo ṣàlàyé fáwọn ọlọ́pàá bó ṣe jẹ́ ẹ̀ owó wà ní báǹkì owó wà ní bẹ́ẹ̀. gbogbo ọmọ nàìjíríà níbo là á bá ìjà o ẹ̀rí pọ́rọ̀ èyí sọ sí ni lẹ́nu ó sì buyọ̀ sí i ọwọ́ àdọ́wọ́ yín lé o èsì ọ̀láìdé ta ọmọ rẹ̀ ń tòótọ́ ni àbọ̀bọ́wọ́ alágbèédá inú gbogbo tẹ́yìn náà ti ń gbọ́ lẹ́dùn ọ̀láìdé látàárọ̀ yìí mẹ́wàá ń ṣẹlẹ̀ dúníyà mẹ́wàá ń ṣẹlẹ̀ láyé o àdúpẹ́ o lọ́wọ́ kọmíṣánná ọlọ́pàá tìpínlẹ̀ Ògùn <laughs> bàbá wa bàbá kúrá Muhammad àdúpẹ́ lọ́wọ́ yín o bẹ́ẹ̀ náà la sì tún dúpẹ́ lọ́wọ́ alukoro ọlọ́pàá tìpínlẹ̀ Ògùn tọ́ra wọn ni wọ́n fún wa láǹfààní láti láti ṣèwádìí gangan débi tó yẹ ká ṣe dé àbímbọ́lá oyèyẹmí ẹ̀ẹ́nì tán o ọkọ ọba àdá ọba kò ní sáà yín lẹ́sẹ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ ikọ̀ rírí ayé ẹ̀yin ẹ̀yin olólùfẹ́ wa ọ̀rọ̀ rẹ o ẹ̀jẹ̀ àjọ fojú sọ̀nà kàn wò ó tọ̀rọ̀ ẹ̀ máa bi ọ̀bẹ ní ibẹ̀ṣu àtẹ́lẹ̀ ẹ̀ṣẹ̀ á sì máa bẹ̀ náà wò àwa láàmọ̀ wá o ẹ̀yin láàmọ̀ bá ẹ̀ máa bẹ ọ̀bẹ ní ibẹ̀ṣu o nǹkan ò ní ṣe yín o ah, gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lásìkò yìí aṣòwò òjèrè ó jẹ rere tí ń jẹ àgbẹ̀ṣòwò àrò òjèrè àrò àlòkóṣòwò oṣù òjèrè oṣù lẹ́kẹ̀lẹ̀kẹ̀ ṣùgbàràdà ó ṣòwò ẹfun ó jèrè ẹfun aṣòwò jèrè ó jẹ́ kẹ́ ẹ̀ rèrè tì í jẹ àṣùmáàdé yín rèé o ọmọ ló fún adé òròlú ọmọ kẹ̀ lágbàábú wọ́n lọ lónìí wọ́n tún padà wá lọ́jọ́ míì ẹ jẹ́ kárẹ́ lé ilé láre o àgbẹ̀ kan rokoroko kọ́gbà gbélé.